شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدركم رب الله أترى صلاة فن ونبوى محمد صلى الله عليه وسلم atuma tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ látinú alkùrán karim látinú suratul anbiya aya ìkẹwàá أعوذ بالله من الشيطان الرجيم لقد أنزلنا إليكم كتابا فيه ذكركم أفلا تعقلون وكم قصمنا من قرية كانت ظالمة وأنشأنا بعدها كوما آخرين اللهم الله سبحانه وتعالى تسوجون oní laqad anzalna ilaykum kitaban fihi dhikrukum àwọn ọlọ́ọ̀bá àti sọ̀kalẹ̀ fún yín tíra kan tó ṣe wípé ìrántí lẹ́nu rẹ̀ afala ta'qilun ọlọ́mọ ọba níṣe ẹ̀ níṣe làákàyè ní kẹrọnú sí kẹjẹni tí yóò mú tó bẹnu tíra náà tí ó wúlò tíra tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó fi sọ ìtàn ọmọ ènìyàn fún wa ìtàn anabi adam alayhisalatu wasalam àti àwọn anabi tí ó wá lẹ́yìn rẹ̀ bákan náà ìtàn àwọn tí wọ́n jẹ́ ẹni àti àwọn ẹni bí kí ni àwọn ẹni rí kí ni àwọn ẹni bákan náà nínú rẹ̀ ọlọ́mọba subhanahu wa ta'ala oróyìn fúnra fún wa nípa ara rẹ̀ bákan náà ọlọ́mọba subhanahu wa ta'ala ó sọ fún wa nípa alkiyama nípa ọjọ́ gbíndà alkiyama bó ni ó ṣe lọ bó ni ó ṣe rí bákan náà àwọn nǹkan tí a gbọ́dọ̀ ṣe àti àwọn nǹkan tá a gbọ́dọ̀ jìnà sí àwọn nǹkan lónìí náà ni ọlọ́mọba subhanahu wa ta'ala ló sínú alkur'an alkarim ọlọ́mọba subhanahu wa ta'ala ni lakod anzanna ilaykum kitaban àwọn ọlọ́mọba àti sọtíra kankalẹ̀ fún yín fi ìdí kurukú ìrántí yín bẹ́ẹ̀nù rẹ̀ àti ìtẹ́ ṣe ó ń bẹ́ẹ̀nù rẹ̀ àwọn kẹtẹ́ ronú sí ó ń bẹ́ẹ̀nù rẹ̀ èyí tí ẹ fi gba wá sí ó afala ta'qilun ṣe wà ní ṣe làákàyè ni kẹrùnú sí òun ló fa tó fi jẹ́ pé ọlọ́run ọba subhanahu wa ta'ala nínú àyà mi ó ní kìtàbùn anzannahu ilayka mubarakun ọlọ́run ọba ní tíra kan tó ṣe wípé ó jẹ́ tíra alálùbáríkà tí àwọn ọlọ́run ọba subhanahu wa ta'ala ta sọ̀kalẹ̀ fún ìrẹ muhammad sallallahu alayhi wa sallam liyadabbaru ayatihi nítorí kálí máa ronú sí àwọn àyà rẹ̀ wàlà aláhùn yàtàkàrùn bákan náà kan lè ba àgbàrántí kan lè jẹni tó ṣe pé yóò gbàrántí pẹ̀lú ẹ ẹni tí kùránì máa ń bẹ́ lé rẹ̀ tó ṣe pé kò máa yẹ̀ ẹ́ wò kó máa ronú sí i kó gbogbo ibi tó yẹ kó ń tún ṣe nínú ìgbésí ayé bólú ń kù sí irú èèyàn bẹ́ẹ̀ kò ni torí pé ọlọ́run ọba ní afala tààkìlù ṣé ni olóòfin jẹ́ pé agbọ́rọ̀ jòkó ti alukọ̀rọ̀ ánú kẹrin ká máa ronú sí ìtumọ̀ rẹ̀ gbogbo ìgbà ká máa wo àwọn nǹkan wo lókùtù ẹ̀ ká tún ṣe nínú ìgbésí ayé wa torí pé alukur'anu karim tíra mọ̀ọ́nà ni gẹ́gẹ́ bí ọlọ́mọba ọba àlekí ọlá ṣe sọ ipe inna hadha alukur'ana yahdi lillati hiya aqwam ọlọ́mọba ní tíra alukur'ani yìí tíra tó ṣe wípé ó ń fini mọ̀nà lọ síbi ọ̀nà tó fi tọ́jú yìí ó ń fi ni mọ̀nà lọ síbi ọ̀nà tó fi dáa jùlọ wa yubashshirul mu'minina alladhina ya'maluna as-salihat anna lahum ajran kabira àwọn tí wọ́n dẹ̀ jẹ́ olùgbàgbọ́ òdodo tí wọ́n ń ṣiṣẹ́ dáadáa alukur'an fún wọn ní ròdùnú ìpìlàdá tó tóbi yóò mọ̀ fẹ́ fún wọn olóòjẹ́ pé ẹni tó fi ní làákàyè jùlọ ẹni tó rí rẹ̀ pé jùlọ ẹni tó mọ̀ tó ń wá ń ṣe láyé òun lẹni tó ṣe pé ó mú kur'an òmù tira tíramẹ̀nà òmù alukur'an ní nǹkan tọ́sọ́nà kò fojú kéré alukur'an kó máa kọ̀m̀pí alukur'an mọ́ ìwé tí àwọn èèyàn fọwọ́ ara wọn kọ kó máa kọ̀m̀pí alukur'an mọ́ constitution tí àwọn èèyàn fọwọ́ ara wọn ṣe ó gbọ́lá fún alukur'an torí pé ó gbọ́lá fún ọlọ́mọba subhanahu wa ta'ala lórí gbogbo ẹ̀dá rẹ̀ ọlọ́mọba subhanahu wa ta'ala ló dẹ́ ẹ̀dá so ọ̀rọ̀ rẹ̀ náà ni ó gbọ́dọ̀ jẹ́ ọ̀rọ̀ tí ó ju àwọn ẹ̀dá lọ torí wípé a mọ̀ wo ọ̀rọ̀ ní òǹdíwọ̀n bí ẹni tó sọ ọ̀rọ̀ bá ṣe rí nígbà tó wá ṣe pé ọmọ ènìyàn bá sọ ọ̀rọ̀ kan àbó ṣe òfin kan a lè fi ọ̀rọ̀ tí ọmọ ènìyàn sọ àti òfin tí ọmọ ènìyàn ṣe ká máa fi wé òfin ọlọ́wọ́n ọba àti ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba eléyìí ló fàtọ́ lọ́wọ́ bá subhanahu wa ta'ala fi sọ pé wa tammat kalimatu rabbika sidqan wa adla ọlọ́run ní ọ̀rọ̀ tí ọlọ́wọ́ bá rẹ bá sọ òun ló pé pérépéré ní èyí tó bá jẹ́ information ni bákan náà èyí tó bá jẹ́ òfin sọlọ́wọ́ bá wà lékè ọlọ́run sọ fún ọnù ayà yìí laqad anzalna ilaykum kitaban fihi dhikrukum ọlọ́run ni a ti afala tààkìlú ọlọ́run níṣẹ́ ìṣe làákà ìlú wọn ló fi jẹ́ pé nǹkan tó gbàyàn ní ọ̀pọ̀ kò ń ṣe tó ń wo lẹ́nu láti sọ kálẹ́ni tí ó bá ti lo àkọ́ránù kẹrin gẹ́gẹ́ bí ìwé ìtọ́nà àbí ìtọ́nisọ́nà ìpè ẹni ò ní làákà ìlú torí pé ọlọ́run bá tó dá wa lódìdí sọ pé afala tààkìlú ṣe ní làákà ìlú tí ọlọ́run bá sọ lọ tó bá sọ bọ̀ yóò ní ọ̀rọ̀ tó ń sọ yìí ó ń bẹ fún àwọn onílàáká yìí ó túmọ̀ sí pé ẹni tí ó bá ti ní ìkàkùn fún alukur'an kẹrìm tí ó ní ìkàkùn fún ọ̀rọ̀ ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala kò sínú àwọn onílàáká yìí kódà kó gbóye tó fi ga jùlọ ní oyè tán fáwọn èèyàn láyé ṣe ẹni tó ṣe pé tó bá gbọ́ pé ọlọ́wọ́n sọ ó gbọ́ pé anábíwá muhammad sallallahu ṣe báyìí báyìí lálàyé yóò wo pé òun disagree irú èèyàn bẹ́ẹ̀ kò ní làákàyè ọlọ́wọ́n ní wàkàn kọ́sọ́mù nàmí kọ́rìyàtì àmọye àwọn ìlú tá a ti parun kánà tọ́límẹ̀tà tí wọ́n jẹ́ alábòsí fúnra wọn tí wọ́n jẹ́ alábòsí fún ara wọn wọ́n ń ṣàbòsí láàrin ara wọn wọ́n dẹ̀ ń ṣàbòsí fún àwọn fún ẹ̀mí ara wọn náà torí pé tá ń pè ní àbòsí òun náà ni wọ́n lè ṣe ìfìwé ìrì màhálì lárúbáwá ní ká gbé nǹkan síbi tí ò tọ́ sí a pé ààyè nǹkan yìí ni ṣùgbọ́n a mọ̀ gbé síbòmíì ẹni tó mọ̀ pé ọlọ́wọ́n ọba ló dáhùn òfin ọlọ́wọ́n ọba ó dẹ̀ mọ̀ọ́mọ̀ ó gbá dànù ó mọ̀ pé ọlọ́wọ́n ọba ló dáhùn ẹ̀tọ́ ọlọ́wọ́n ọba ó mọ̀ọ́mọ̀ gbé fún ẹ̀dọ̀ ọlọ́wọ́n ọba àkùsí tó tóbi leléyìí òun nígbà tí lukman ń ṣe wá sí fún ọmọ rẹ̀ ó ní àbùnáyà èrè ọmọ mi láàtú ṣèkìbílà má mú èèyàn kankan àbí kankan má mú sí ipò ọlọ́wọ́n ọba ìtàgbé ní ṣírkù nìyẹn ona ni tó jẹ́ exclusive right ọlọ́run ọba ká mú ẹ̀dọ́ ọlọ́run ọba kan èèyàn ní àlùjànnú ní omi ní igi ní káwá gbé e sí ipò ọlọ́run ọba eléyìí ni wọ́n ń pè ní ṣírkù látara gbólóhùn partnership náà ni wọ́n ń pè ní ṣírkù so látú ṣírkù billah máa mú nǹkan kan sí ipò ọlọ́run ọba torí pé inna ṣírkà ìgbé nǹkan sí ipò ọlọ́run ọba la dhulmun azim àbùsí tó tóbi ni torí pé ọlọ́run ọba ló dá wa adègbọ̀rọ̀ juwọ́jú sẹ́ẹ̀lẹ̀ fún ọlọ́run ọba tó dá wa ni ní tó bá sọ fún wa lófin òun la gbọ́dọ̀ tẹ̀lé bákan náà ní tó bá fún wa ní information òun ló correct a gbọ́dọ̀ máa fi ọ̀rọ̀ ẹlòmíì gbọ́ ọ̀rọ̀ ọlọ́run dànù a fi òfin tí àwọn èèyàn gbé tán gbélé ẹ̀rọ fúnra wọn ká fi gbọ́ ọ̀rọ̀ dànù sọlọ́run ọba subhanahu wa ta'ala ni wa kam qasamna amáyé ìlú tá a ti parun kánà dọ̀rímẹ̀tà nítorí pé wọ́n jẹ́ alábòsí wà ń ṣáàna bá àdàlà káwọn àkárí lẹ́yìn náà àwọn ọlọ́mọ bá tún wá dá àwọn míì àdá wọn lẹ́yìn wọn apá àwọn ìlú kan run àfi àwọn míì rọ́pò wọn ìṣe ọlọ́mọ bá nìyẹn ọlọ́wọ́n bá yóò máa kó àwọn alábùsí kan lẹ̀ yóò máa fi àwọn èèyàn ní ìrọ́pò àwọn tó bá tún fi rọ́pò yẹn táwọn náà bá tún ṣe àbòsí ọlọ́run ọbó tún kó àwọn náà lẹ́ ló fi jẹ́ pé tá a bá ń ka nínú tàn á máa rí àwọn ìjọ bíi ìjọ ad tó ń ṣe àwọn èèyàn anábì hood ìjọ samud tó ń ṣe èèyàn anábì sọ́ọ̀lì bákan náà àwọn ìjọ lútù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn ìjọ tí ọlọ́run ọba parun tí ọlọ́run ọba parun nítorí wípé wọ́n ṣe àbòsí fún ẹ̀mí ara wọn wọ́n dẹ̀ ṣe àbùsí láàrin ara wọn sọlọ́wọ́n bá subhanahu wa ta'ala falamma ahasu ba'sana ìgbà tí àwọn ìjọ tá ń sọ wọn yìí àwọn ìlú tá ń sọ yìí tí wọ́n rí wípé ìyàwó ọlọ́wọ́ bá dé ìdá omin àyàkùdó ọlọ́ni wọ́n bẹ̀rẹ̀ sí sá káàkiri ọlọ́ni látẹ́rùkùdù ẹ má wulẹ̀ sá káàkiri bá òtòrífùtù fíì ṣe bẹ́yìn lólówó ẹ̀yìn lẹ́ ń gbádùn ẹ má lọ gbádùn so ẹ máa lọ gbádùn sọ èyí lólówó ẹ̀yin lẹ̀ ń yí nínú ọlá ẹ̀yin lẹ̀ kọ́lé jọ ẹ̀yin lẹ̀ ra gbogbo ẹ̀jọ́ lẹ̀ náwọn nǹkan ọ̀gùn lóríṣiríṣi ọlọ́run nígbà tí wọ́n rí ìyàwó ọlọ́run ọba tán rí kódé wọ́n bẹ̀rẹ̀ sí ní pariwo káàkiri wọ́n ń sá káàkiri lẹ́ni tí ò fẹ́ kú lẹ́ni tí ò fẹ́ kí a jẹun ọlọ́run ọba ní kò nídìí kẹ́ ẹ máa sá káàkiri ṣe bẹ́ẹ̀ lágbára ṣe bẹ́ẹ̀ lówó ṣe bẹ́ẹ̀ lọ́lá ẹ lówó yín lọ́lá yín láti lè fi dáàbò bo ara yín níbi èmi ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́ni látẹ́rùkúdù ẹmọ́ sàkáàkiri wà ṣúrí láàmà òtúrífùtù fi àwọn ọlátẹ̀ yínú rẹ̀ ẹmọ́ kọ̀tínú láti máa yínú ẹ̀ lọ wà máa sàkíníkùn àwọn elétẹ̀ kọjọ́ tó ń jọyín lójú ẹ padà síbẹ̀ làálẹ̀kùn tó sàlù káwọ̀ ọlọ́wọ́ bá sọ̀kánà wàtà alákálẹ̀ bèrè lọ́wọ́ yín bó lè ṣe ṣe àlámọ̀rí ara yín bó ní ilé tẹ kọjọ àwọn ọ̀rọ̀ yín owó yín dúkìá yín bó ni wọ́n ṣe fẹ́ gbà yín là kọ́ọ̀lù yàwó ìlànà wọn ní a ó mọ̀ ṣe fún wa ìnà kúnnà zọlìmí láti jọ yìí tí àwọn ànábì wa ti ń ṣe wá sí fún wa tá ń ṣorí kunkun àṣà ń ṣe àbùsí fúnra wa ni ọlọ́wọ́ bá ní fàmìlà sáà ilẹ̀ tí kẹta àwọn ariwo eléyìí ni wọ́n ń pa òfó mà bá wa ó mà ṣe fún wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́run ní tí wọ́n pariwo ní hata jahannahu hasidan khamidin táwọn ọlọ́run ọba ta fi sọ wọ́n di bí koríko tí wọ́n lè múfù mọ́ ibi inú ọlá wọn ibi inú àwọn dúkìá wọn àwọn nǹkan ọrọ̀ wọn inú ẹ̀ náà la pa wọ́n sí inú ẹ̀ la pa wọ́n mu sí àwọn ọlọ́run ọba subhanahu wa ta'ala asọ̀wọ́n di bí koríko ayẹyẹ wọn pẹ̀lú gbogbo ìtúnláwọn kójọ jama tí a bá wo ọ̀rọ̀ tọ́lọ́wọ́ bá sọnù aya yìí kò ń ṣe nǹkan tí ó wà far recently òun ni iná ń ní Israel tó ṣe pé ó take wọn ní days láti pa tó ṣe pé ọlọ́mọba subhanahu wa ta'ala ó fẹ́ fi ẹ̀jẹ̀ wọn ni ìgbà mi ò lè jẹ́ Amẹ́ríkà ní láti bẹ́yọ̀ ń bì kan ní nǹkan tí wọ́n expect tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ṣe pé ó lè pa àmọye èèyàn kó pa wọ́n run ó lè destroy àmọye houses bákanáà ìgbà ní ọlọ́run bá lè sọ wípé flood ni ó ṣẹlẹ̀ ó lè jẹ́ nu amẹ́ríkà tá ń pè ní the most advanced country tó ṣe pé yóò dẹ̀ ṣe wọ́n báṣubàṣu tí ó pa àwọn èèyàn lọ ó túmọ̀ sí gbogbo àwọn tẹkinọ́lọ́jì tààlà níyì tó ń jọ wá lójú àwọn ilé tààlà kọjọ tó ń jọ wá lójú gbogbo wọn pátápátá wọn lè dáàbò bo wa nígbà tí ọlọ́run bá subhanahu wa ta'ala tó bá fẹ́ mú wa kúrò lórí ilẹ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala ní fa innama iya zajratun wahida fa idahum bisahira ọlọ́run bá ní tí alkiyamu bá ṣẹlẹ̀ náà ìjágbe ẹyọ kan náà ni kálukú ó bá gbangba ta alkiyamu ni sókèyàn kan wo igbe òun ti ṣe àwọn nǹkan kan tó ṣe igbe ẹ nǹkan kan ò lè ràn òun ṣe bulletproof òun ṣe gbogbo eléyìí ilé òun ó ní bulletproof tọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala bá fẹ́ pa inú ẹ̀ náà ni ó pa sí so ó túmọ̀ sí pé agbára ọlọ́wọ́n ọba ojú gbogbo nǹkan lọ ọba tí agbára ẹ ju gbogbo nǹkan lọ yìí òun náà la gbọ́dọ̀ tẹra wa lórí ba fún òun la gbọ́dọ̀ yẹ̀yẹ́ ara wa ká yẹpẹrẹ ara wa fún nítorí wàá wù ẹ́ kó o máa inú rẹ̀ nínú ọlá mọ̀ pé kò tó nǹkan kan wájú ọlọ́run wa subhanahu wa ta'ala gbogbo tó o bá ní tó ń jẹ ẹ́ lójú kò jẹ́ nǹkan kan wájú ọlọ́run wa ká yẹpẹrẹ ara wa ká múra wa wálẹ̀ níwájú ọlọ́run wa subhanahu wa ta'ala ọba tó dá gbogbo wa ọba tó ṣe pé bá rí jọ́ǹgbé ní alkiyama gbogbo àwọn ọlọ́ba lọ́ba láyé àwọn pírẹsidẹ́ǹtì gọ́vnọ́s tí gbogbo wa tá ń bá bàrà wọn láyé bí báyìí ọlọ́wọ́ bó máa béèrè pé ní mọ̀lẹ́ mọ́lùkùlìyà ò talẹ́ni tó ní agbára tó ní ọlá lónìí kò sẹ́ni tí ó lè sọ̀rọ̀ kò sẹ́ni tí ó lè fèsì lèlá ìlúwà hídìlkọ̀há ọlọ́run ọba ní agbára yóò máa bẹ fún ọlọ́run ọba dàtí ìzẹ́ tó wá fẹ́ fìyà jẹ yóò yẹ pẹ́rẹ́ rẹ̀ láti ṣe nǹkan tó ṣe wípé ọba ń bẹ mẹ́rù ń bọ́ ọlọ́run ọba láti ṣe kí la fẹ́ lù ń bi eléyìí òun náà ni pé ọlọ́run ọba sọ tíra kalẹ̀ fún wa tí ń tá lè fi ṣèrántí tí ń bẹ nú rẹ̀ nípa àwọn èèyàn tí ó ti kọ tí ikún sí òfin ọlọ́run ọba àwọn tí wọ́n ti kọ tí ikún sí ọ̀rọ̀ ọlọ́run ọba bó láti bọ̀tán àwọn ṣe à ń kà à ń gbọ́ wọ́n ń ka fún wọn lákàtúnká ṣùgbọ́n pẹ̀lú gbogbo eléyìí náà àwọn èèyàn ṣì ń ṣe fẹ̀nu wọn ẹlòmíì tẹ bá sọ fún pé ọlọ́wọ́n bá sọ ẹ̀rì tí ó bínú pé wo ni gbogbo eléyìí tẹ̀ sọ ẹ̀mọ́ sọ̀rọ̀ eléyìí fún wa mọ́ ṣùgbọ́n tá bá sọ fún wípé constitution sọ àbí báyìí báyìí báyìí ní àṣàlù yóò gbèrú bí ìgbà tó ṣe pé ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba ni àìṣe làákàyè lélẹ́yìí tí yẹn bá jáde tó ní làákàyè yóò mọ̀ ìpé ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba ó gbogbo ọ̀rọ̀ lọ bẹ́ẹ̀ ni ká ní ìkàkùn fún ọlọ́run ọba eléyìí pàtàkì ó dẹ̀ jẹ́ nǹkan tó ju gbogbo nǹkan lọ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ni àwọn tí wọ́n kọ ti ikú sí àṣẹ ohun tí wọ́n ṣe àbòsí fún èmi ara wọn tí wọ́n ń gbádùn tí ìgbádùn tí wọ́n ń gbádùn yìí wá dí wọn lójú ọlọ́wọ́ bá ni ìgbà tí ìyá wa dé wọ́n bẹ̀rẹ̀ sí ní sá káàkiri ẹlòmíì rò pé yóò tún rí pé ìyá ọlọ́mọba ẹ̀ ń léhun káàkiri náà ni ọlọ́mọba ní mọ̀wùlẹ̀ sá káàkiri ṣebẹ́ẹ́lẹ́ lágbára ní ṣebẹ́ẹ́lẹ́ lọ́lá ṣebẹ́ẹ́lẹ́ lówó ẹ mọ́ lọ gbádùn ẹ padà sílé yín kẹ́ ẹ mọ́ lọ ẹ̀njọ́ gbogbo nǹkan tẹ́lẹ̀ kójọ ọlọ́mọba subhanahu wa ta'ala ni wọ́n wá ń pariwo ń gbà ẹ̀ kó mọ̀ ṣe fún wa ah táwọn bá dẹ̀ ti mọ̀ ní àwọn òbá ti mọ tẹ̀lé àṣẹ ọlọ́mọba alábòsílà jẹ́ pẹ̀lú ọ̀nà tá a fi gbà gbé ìgbésí ayé wa ṣùgbọ́n nígbà tó bá ti di wípé ìyá dé ọ̀rọ̀ àbámọ̀ lè wúlò mọ́ ń gbà yẹn bí fìràáù ni ó pèrè lóríṣiríṣi fún ànábì musa àti àwọn èèyàn lẹ́ni tó ń takò ànábì musa àrísọ́látọ̀ sàlám ṣùgbọ́n nígbà tí ìyá dé tó tẹ́rì sínú odò ó pariwo wípé amantu anna ula ilaha illa lẹ́dí amanat bi ibanu israel ó ní ah kó mọ̀ ṣe fún mi o èmi náà ti wá gbà nísìn pé kò sí ọba kan tó yẹ ká ṣèjọsìn fún àyàfi ọba tí àwọn ọmọ Israẹli gbàgbọ́ ọlọ́run ọba ní àlàn ṣe sínú fẹ́ gbà ọ̀kọ́lá ọ̀sọ́ ìtàkọ́bù síwájú òní síwájú òní ò jẹ́ ẹlẹ́ṣẹ̀ ẹni tí ń takò àṣẹ ọlọ́run ọba ẹni tí ń sọ̀sọ̀kúsọ̀ pọ̀ ọlọ́run ọba òun ló jẹ́ bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn tí ọlọ́run ọba parun ó nígbà tí yaba dé ìgbà ẹni wọ́n máa jẹ̀ka ìgbà ẹni ó mọ̀ kábà ṣùgbọ́n onílàákàyè yẹn lẹni tí máa ń prepare kalẹ̀ ṣíwájú kí ọjọ́ kú tó dé yóò prepare kalẹ̀ yóò múra sí ìsìn ọlọ́wọ́n ọba yóò gbọ́ ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba bó ti tó àti bó ti yẹ yóò dẹ̀ gbé ọlá fún ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba lórí ọ̀rọ̀ gbogbo ẹ̀dá yóò gbé ọlá fún ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba lórí gbogbo àṣà ẹni tó ní làákàyè ni ṣùgbọ́n ẹni tí ò ní làákàyè lẹ́ni tó ṣe yí pé yóò mọ mùràrà nú ayé yóò mọ gbádùn bó ṣe ń wo eléyìí ni ó mọ gùn yín ni ó mọ kọ́lé eléyìí ni ó mọ kọ́ gbogbo ẹ̀ tẹ́ bá ní kó wá kírun bí ìgbà tó ṣe pé ẹ fẹ́ gbélé lé e lórí ni bí ìgbà tẹ́ fẹ́ gbé ẹrù lé e lórí ni èṣù ó máa fi hàn bí ìgbà tó ṣe pé yóò máa bẹ́lẹ̀ ayé lọ gbére bẹ́ẹ̀ ni ó ń rìnà ó ń ráwọn èèyàn bá ṣe ń wá sáyé tán kú bá ṣe ń wá tí wọ́n kúrò nú rẹ̀ ó mọ̀ pé táìmù díẹ̀ náà lòun ní láyé tá a bá ronú dáadáa anabiwa muhammad sallallahu alaihi wa sallam òun dà ó ti lọ àwọn anabi tán síwájú rẹ̀ àwọn dà wọ́n ti lọ àwọn tá a pè ní àwọn ẹni ńlá ẹni ńlá ẹni ńlá àwọn dà wọ́n ti lọ ó túmọ̀ sí pé kò séèyàn kan tí ó máa bẹ ilẹ̀ ayé lọ gbére ètè ń kálukú ti síwájú òun ni nǹkan tó pàtàkì púpọ̀ ọlọ́wọ́ bá ń sọ fún muhammad sallallahu alaihi wa sallam ó ní wàá máa lè bá ṣàrin ọlọ́run ní gbogbo àwọn ẹ̀dá tán wá síwájú rẹ̀ kò sẹ́ni tá ní kó máa bẹ lọ gbére nu wọn kò sẹ́ni tá ní kó máa bẹ lọ gbére èèyàn kan níbi ọjọ́ mélòó kan sẹ́yìn ó gbé sórí facebook àwọn èèyàn bíi mẹ́ta kan ó gbé èèyàn kan síbẹ̀ bàbá bàbá lágége ó tún gbé ẹnìkan náà síbẹ̀ ẹni tí wọ́n ń pè ní sàkáfá gbọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó wá wo ní ọmọ ẹ̀ta àtàbíọ́lá Oni ní àwọn mẹ́ẹ̀ta yìí sì kálukú wọn láti ń bẹ nínú sàárè ìta ń fojú ara wa rí ni tó ṣe yí pé kò ń ṣe tó pamọ́ sí ẹ̀ka gbogbo àwa tá ń bẹ lónìí tó bá di àsìkò kan àwa náà di tàn ni bẹ́ẹ̀ làwọn tán síwájú wa àwọn náà di tàn ni àwọn tó ń bọ̀ lẹ́yìn wa náà padà di tàn ni títí ọjọ́ ń gbé ní alkiyamede so kí ni kálukú wa kí la fẹ́ tì síwájú tí wọ́n mọ bẹ̀ wá pé ká kírun tá a mọ fòní dọ́là tá a máa yọ bọ́rọ́ fún àǹfààní ara wa ni ọlọ́ni wa ma tuqaddimu li anfusikum min khairin tajiduhu inda Allahi wa khairan wa azama ajra ntẹ́ bá ti síwájú fúnra yín ní dáadáa ọlọ́wọ́n bò ní ṣàbùsí ẹ̀ e fún yín ẹ̀ e bá wájú ọlọ́wọ́n bá ní dáadáa wa man ya'mal mithqala dharratin sharran yara ẹni tó bá ṣe tí ò ju dèdè ọmọ náà ń lọ ní iṣẹ́ ẹbí òun náà rí tiẹ̀ náà yẹ́bùjẹ́ tó ṣùgbọ́n tó bá ṣe tí ò ju dèdè ọmọ náà ọgbọ́n lọ níṣẹ́ dáadáa òun náà rí títí ẹ̀ sókèlè kálukú wa ìlàfẹ́ ti síwájú kájẹ́ ni tí ó kẹ́kọ̀ọ́ látara tó ṣẹlẹ̀ sí àwọn tí ọlọ́wọ́ bá subhanahu wa tí ó sọ̀rọ̀ wọn fún wa ọlọ́wọ́ bá ń tẹ̀síwájú oni wa ma khalaqna samaa wal arda wa ma baynahuma la'ibin ọlọ́run ní sánmà àti àti gbogbo tó ń bẹ láàrin àwọn méjèèjì ọlọ́ni àwọn ọlọ́wọ́ bó dá wọn láàrínbí lẹ́ni tí ń ṣeré kò ṣe pé mi ọlọ́wọ́ bá fẹ́ ṣeré ọmọ wa ní jẹ́ kí n dá sánmà tilẹ̀ kí n dá tó ń bẹ láàrin sánmà tilẹ̀ torí pé mo fẹ́ ṣeré ọlọ́wọ́ bá ní àdá gbogbo àwọn nǹkan wọ̀nyí nítorí wípá wọ ọlọ́wọ́ bá fẹ́ ṣeré láwọn arábìnrin àdàtẹ́kìdà láwọn ọlọ́ni tó bá ṣe pé rémù wá ṣe ni làtàkàtúnáwó mi làdúnná àwọn ọlọ́wọ́n bá láàbá mú un tó wù wá láti fi ṣeré ká máa fi ṣeré ṣùgbọ́n ọ̀rọ̀ eré kọ́ lélẹ́yìí nǹkan seriousness ni ọlọ́wọ́n bá ní nkúnnà fàáìlì ń tábà ṣe ṣùgbọ́n ọlọ́wọ́n bó ní ṣe torí pé ọlọ́wọ́n bó ń ṣọba tí í ṣeré ni bẹ́ẹ̀ náà ni dátọ́ ọlọ́wọ́n bá dá wa kò dá wa nítorí kálíbà máa ṣeré ń bíbáyìí torí pé ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala òun ṣọba ti fẹ́ ṣeré lóbi sọ pé wà máa khalaqtu jinna wal insa illa liya'budun àlùjànnú àtẹ̀yàn ọlọ́ni mi ìdámọ́ bí o bá ń ṣe torí kán lè bá wá sin èmi ọlọ́run bá so ọ̀rọ̀ eré kọ́ leléyìí sọ ẹni tó ṣe wípé ilé ayé rẹ̀ eré ló kàn ń ṣe káàkiri ká máa lọ patí ká máa gbádùn káàkiri òun ni tó ṣe wípé òun bá káàkiri tiẹ̀ kò mọ̀ ju ìgbádùn ayé lọ pati kan tó ń bẹ ní sunday tó ń bọ̀ pati kan bẹ ní next month ìkan bẹ ní next year ní tó ń bá káàkiri nìyẹn irú èèyàn bẹ́ẹ̀ ò mọ purpose of creation kí ọlọ́wọ́ bá torí ẹ̀ dáhùn ọlọ́wọ́ bá sọ ọ́ ní tí ó sí ojú ń bẹ̀ wà máa ń kọ̀lákùtù jìnnà wà ins ọlọ́wọ́ ní àtàlùjẹ̀nu ní àtẹ̀yàn òun ò dá wọn fún kankan ilá lìyà àbújú bí ó bá ṣe kán lè ba sin èmi ọlọ́wọ́ bá máa orí dùn mi rẹ́sìkín ọlọ́wọ́ ní wọn ní ká wá fún mi ní kankan kan wá ṣàrísì kíkan fún mi wọ́n máa orí wọn yóò tọrin mú ọlọ́run ni òní kan wá bọ́ mi ṣùgbọ́n ìjọsìn yẹn ó pàtàkì so ẹlòmíì ọ̀rọ̀ jíjẹ múmu yìí náà ni ọ̀rọ̀ jíjẹ múmu yìí náà ni ìtòjẹ lógún jùlọ ọ̀rọ̀ ìjọsìn kò sí tó kan pẹ̀lú yẹn so in secondary òun sọ di primary in primary ó sọ di secondary nísinsìnyí a lè sọ pé torí pé òun ò rò ń jẹjẹ òun ò ní sin lọ́wọ́ ìyá lórí ìyá ni àìróúnjẹjẹ yẹn ìyá kan ní fún lẹ́yìn ó tún wá jẹ́ ìyá lé lórí pé kí ni kò sin lọ́wọ́ ọba ṣùgbọ́n ẹni tí òróúnjẹjẹ tó ń sin lọ́wọ́ ọba ìgbádùn bẹ fún tó bá dojọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ẹlòmíì dẹ̀ ní yóò mọ gbádùn láyé báyìí ó tún sin lọ́wọ́ ọba kú yóò jẹ́ ìgbádùn lórí ìgbádùn ṣùgbọ́n káwo pé ìgùn lọ bó ṣe yẹ kó lọ torí náà mi ìfẹ́ sin lọ́wọ́ torí náà mi ìráyé àti sin lọ́wọ́ ọba ìyà lórí ìyà ni torí pé kò ń ṣe excuse ń wájú ọlọ́mọba ipe tọ́lọ́mọba ẹ̀ torí pé mo tálíkà ni ẹ̀ torí pé tí n bá jẹ oúnjẹ àárọ̀ mi ìrírí títọ́ mi ìrí tọ̀sán jẹ òun ni ó jẹ́ kí n lè sìn ẹ̀ ìyẹn ń ṣe excuse ń wájú ọlọ́mọba torí pé n tó fẹ́ jẹ yẹn ni secondary n tó jẹ́ primary gangan òun náà ni ká sin lọ́wọ́ ẹ̀rọ jẹjẹ gbà mí ó lè jẹ trial látọ̀dọ̀ ọlọ́mọba subhanahu wa ta'ala láti lè wo kọ́kàn sáwọn èèyàn wípé ṣẹ́ni yóò ṣe sùúrù àbí yóò mọ sọ̀sọ̀kúsọ káàkiri ṣẹ́ni yóò ṣe sùúrù àbá lóhun òṣèṣìn mọ́ ṣùgbọ́n eléyìí ọ̀gọ̀rọ̀ ni o understand ẹ̀ bẹ́ẹ̀ i believe pé n tá n bẹ ní lórí ilẹ̀ fún òun náà ni káṣá jẹ kàmù ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ni wọ́n yakulun wọ́n yatamatta'un wọ́n máa jẹ wọ́n máa mú kama ta'kulu al-an'am bí ìgbà tí àwọn dábàá ń jẹ nínú àyà bí ọlọ́ni wàlàkọ́tà ara náà lè jahannama kathiran minal jinni wal ins ọlọ́ni náà jahannama tá a dá a dá wọn tí ó wù ọ náà àwọn náà ni èyí tó pọ̀ nínú ọmọ ènìyàn àtàlìjẹ̀nu lahum qulubun la yafqahuna biha ọlọ́run ni wọ́n ní ọkàn ṣùgbọ́n ọkàn wọn fi gbọ́ tó yẹ kán gbọ́yé walahum a'yunun la yubsiruna biha wọ́n lójú ṣùgbọ́n wọn fi rí tó jódodo wọ́lá ọmọ adán wọn ní etí láyé smarun àbíyá wọn àfi gbọ́n tí ó wúlò fún wọn ọ̀dá ìkẹ̀kẹ́ ànàám ọlọ́ni kò sí yàtọ̀ láàrin àwọn àtàwọn ẹranko bẹ́ẹ̀ ló àtọ́lù ọlọ́run ní àpọ́nlé tiẹ̀ ní pé yẹn fi wọ́n wọ ẹranko wọ́n sọnù ju àwọn ẹranko lọ kò láì kọ̀ọ̀kan gàfìlú ọlọ́run ní àwọn tán ti fọ́nú fọ́ra nìyẹn so kí yẹn jẹ́ kí ayé ní kó jẹ́ nǹkan tí ó jẹ́ ní tí ó mú láyà yẹn jù eléyìí àmì àìnílàáká yìí eléyìí àmì àìmọ priority ni ẹ̀sìn ọlọ́mọba òun ni tó gbọdọ̀ múmú láyà wa òun ni tó gbọdọ̀ jẹ wá lógún jùlọ eléyìí ni tí ọlọ́mọba torí ẹ̀ dá wa ṣùgbọ́n ká ṣe fàájì láyé ká gbádùn ká jẹ ká mú eléyìí secondary ni tá a bá ti ń rí ìwọ̀nba tí ó mú wa rẹ́sìn ṣe agbọ́dọ̀ mọ́ dúpẹ́ fún ọlọ́run ọba ni gẹ́gẹ́ bí ọ̀rọ̀ anábọ̀ muhammad sallallahu alaihi wa sallam ta sábà máa ń kà fúnra wa ìgbà anábọ̀ muhammad sallallahu alaihi wa sallam ni qad aflaha man aslama wa ruziqa kafafan wa qanna'ahu Allahu bima atahu anábì ló ti jèrè tamala àwọn wo ló jèrè ẹni tó jèrè ẹni tó ṣe gbogbo islam ó wá ń rí àwọn nǹkan tó ṣe wípé ó satisfy basic need ẹ ní ó dẹ̀ jẹ́ni tó ṣe pé ọlọ́wọ́ bá ní kó ní ayọ̀ ọkàn pẹ̀lú ẹ̀ gẹ́gẹ́ bí n ta wọ́n sọ fúnra wa ta bá ní ayọ̀ ọkàn pẹ̀lú àwọn basic needs mi ní ṣàkóso fẹ́ lómi mi ní wo pé bó lẹni tó jù mí lọ bó ní tí ó ṣe bàjẹ́ nítorí pé mi náà ń wá àlékún lórí tí mo ní ṣé mi náà ṣá ń jẹ alhamdulillah ẹlòmíì tí ẹ mọ dúpẹ́ nínú situation ta wà yìí náà ìwà ìmoore ní èèmọ̀ fi hàn sọ́lọ́wọ́ bá ìlú lé ìlú lé gbogbo tàbá bèèrè lọ ẹni tó sọ pé ìlú lé ǹjẹ́ ó jẹun láàárọ̀ yìí alóhùn jẹ ó jẹ tọ̀sán alóhùn jẹ tó bá lóhùn ò jẹ ṣé kò wù ẹ́ jẹ ní àbí òòrí jẹ a ní kò wù òun jẹ ni ó ti jẹ ta lẹ́yìn alóhùn òun rí jẹ ó níbi tó sùn sí alóhùn níbi tó ń sùn sí kí wàá ní pírọ́blẹ́mù ẹ́ nǹkan ò lọ kí ni nǹkan tí ò lọ ìwọ náà fẹ́ di milonia ò fẹ́ di bilonia ìyẹn gbogbo èèyàn kọ́ ní òní yẹn ẹni tó lè sọ pé òun complain lẹ́nu tó ṣe pé kò rí jẹ́ bẹ́ẹ̀ ni kò rí ibi tí ó sùn sí òun náà dẹ̀ ni ó níbi tó gbọ́dọ̀ otherwise ni yóò di aláìmoore wájú ọlọ́wọ́n torí pé n tó ń fẹ́ máa fún yẹn ni àwọn èèyàn kan ń bẹ tó ṣe ò tiẹ̀ ẹlòmí ń bẹ tó ṣe pé ó ti jẹun gbẹ̀yìn nísì ó ti lé ní ọjọ́ mẹ́ta ẹlòmí ti lé ní ọ̀sẹ̀ kan ó ní àwọn èèyàn tó ṣe pé ebi ń pa wọ́n ní pípa tó ṣe pé ó lágbára ṣùgbọ́n wọ́n sì rí jẹ ìtẹ́ ìdúpẹ́ fún ọlọ́wọ́n ọba àìmórè ló tún ṣe fọlọ́wọ́n ọba ẹlòmí ó sọ pé ìlú lé ń sìn ṣùgbọ́n tẹ́ bá bèèrè rẹ̀ pé ìgbà wo ni ìlú ò lé ní nàìjíríà táwa yìí ìwọ́n tó ń sọ̀rọ̀ yìí twenty years ago ìjọ oníkà tó ń gùn alóhùn òní nísìn oníkà bó oníkà aló oníkà èwo ló le jù ṣégbà tí oníkà ló le jù ní àdúgbà tó oníkà ló le jù ó yẹ kó dúpẹ́ fún ọlọ́wọ́n bá nítorí póore tó ṣe fún ẹ ó ti pọ̀ àwọn míì bẹ tán ju ẹ lọ lọ́jọ́ orí tán sì ń fẹsẹ̀ sá káàkiri ẹlòmíì tí ekú nìyí ọ̀rọ̀ pé ó ra ká òní sínú gbèsè ayé rẹ̀ kò dẹ̀ gbọ́dọ̀ jẹ́ ní tí ó ṣaláì mórè sí ọlọ́wọ́n bó gbọ́dọ̀ dúpẹ́ fọlọ́wọ́n bá ní so tá a bá ń sọ pé nǹkan le káma bá ṣe máa sọ sọ́dà ọlọ́wọ́ bó wò ní gbé nǹkan tí ó tún ju agbára wa lọ bá wa ọlọ́wọ́ bá fún wa lápèjúwe ó ní wàdọ́rọ̀bàlá umasalan kọ́rìyàtàn kánat aminatan mutma innatan yàtí àrísìkò àrọ́bàdàmín kúlì makan ọlọ́wọ́ bá lòun fi àpèjúwe kalẹ̀ fún wa ìlú tó ṣe wípé ìfọ̀kànbalẹ̀ ń jẹ́ tiẹ̀ oúnjẹ ó mu ó jẹ́ ni tó ṣe pé gbogbo nǹkan rọrùn fún wọn ṣùgbọ́n fakafara bi aniorinla wọ́n ṣàìmóore sí orí ọlọ́mọba ọlọ́mọba ní fa adákọ̀ allah olùbáṣà jùlọ wal khawf ṣe bá àìmóore lẹ́ṣẹ́ ọlọ́run wá dáàbò wọ́n libasa jùlọ wal khawf aṣọ ebi gbégbé tí yẹn bá wò wọ́n wá ń gbẹ ó di pé wọ́n àrí jẹ bákan náà ìbẹ̀rù wa bẹ̀rẹ̀ sí ní mú wọn ó bò wọn dàrú àwọn tí wọ́n ti ní fọkànbalẹ̀ tẹ́lẹ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala wá sọ condition wa dábòrò ló fi jẹ́ pé agbọ̀rọ̀ jẹni tí ó mọ dúpẹ́ fún ọlọ́run ọba lórí oore tó bá ṣe fún wa eléyìí ni ìwà ẹni tó mórè kò ń ṣe wípé ká mọ complain ní complain ẹni tí ó mórè náà kò sẹ́ni tí ó fẹ́ kí nǹkan kó jẹ́ tí ó tí ó tí ó tí ó gbẹ̀gẹ̀dìgẹ̀ fóun tí gbogbo ó mọ dùn kò sẹ́ni tí ó fẹ́ ṣùgbọ́n tí ó bá rí bẹ́ẹ̀ ṣé o ṣì ń rí jẹ òun o bẹ́ẹ̀ ló rí bí sòsì dúpẹ́ fún ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala kọ́ndíṣà àwọn èèyàn kan wọ́ọ̀sì ju tiẹ̀ lọ àwọn náà dẹ̀ ni wọ́n ní kankan dúpẹ́ kan dúpẹ́ fún ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala lọ sọ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó ní wa ma khalaqna as-samaa wal-arda wa ma baynahuma la'ibin àdá wọn torí bá fẹ́ ṣeré o law aradna an nattakhidha lahwan tá a bá fẹ́ ṣeré ni latakhadhnahu min àwọn ọlọ́wọ́ bó bá mú tó wù wá láti máa fi ṣeré èkúnná fáìlì táàbà ṣe ṣùgbọ́n ọlọ́wọ́ bá a ní ṣeré bẹ́ẹ̀ ni àdáyé nítorí káwọn èèyàn lè máa ṣeré nítorí kán lè sin ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala òun ni nǹkan tá a torí ẹ̀ dá ọlọ́ni bá ní jẹ́ nǹkan tí ó bò dáru tí ó nọ́ọ̀kì ẹ̀ dànù fàyídà wà zàíkù ẹ wà rí irọ́ tí ó di nǹkan tí ó yẹpẹrẹ tí ó yẹ wọ̀nà kòmúlúwẹ́yìn mímọ̀ àtọ̀sí fún ọba ní ègbé fún yín níbi nǹkan tó ṣe pé ròyìn ọlọ́run ọba pẹ̀lú ẹ̀ àgbọ̀rọ̀ ròyìn ọlọ́run ọba pẹ̀lú àwọn nǹkan dìbò ròyìn rẹ̀ pẹ̀lú nǹkan tí ó jíṣẹ́ rẹ̀ tó fi ròyìn rẹ̀ ṣùgbọ́n ká máa fi nǹkan tí ó da ti sọ́dọ̀ ọlọ́run ọba lẹ́ni tó ń ṣe àìmoore sí ọlọ́run ọba lẹ́ni tó ṣe wípé ó ròyìn ọlọ́run ọba pẹ̀lú nǹkan tí ọlọ́run ọba tó kórira ká máa fi ọmọ tì sí ọ̀dọ̀ ọlọ́run ọba àbí ká mú àwọn èèyàn kan ká gbé wọn sí ipò ọlọ́run ọba ọlọ́run ọba ní wọlé kúmúlúwẹ́ ìlú mi máa tẹ̀sí fún ègbé fún yín níbi nǹkan tó ṣe pé ẹ̀ ń ròyìn tẹ́ ń fi ń sí ọ̀dọ̀ ọlọ́run ọba so ló jẹ́ pé káléyìn ọlọ́run ọba bímọ nǹkan tá a gbọ́dọ̀ máa fi ròyìn ọlọ́run ọba ni lam yalid wa lam yulad ọlọ́run ló ń wo bímọ bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó bí wọn wa lam yakul lahu kufuwan ahad kò dẹ̀ séèyàn kan tó jẹ́ akẹgbẹ ọlọ́run ọba kò séèyàn kan tó jẹ́ akẹgbẹ ọlọ́run ọba náà fi máa ń pe súra yẹn ní súratu al-ikhlas súra tó ní í ṣe pẹ̀lú sincerity. ó ní í ṣe pẹ̀lú àfọ̀mọ́ ọlọ́run ọba ọlọ́run ọba òbí mọ́ ẹnì kò bí bẹ́ẹ̀ ni kò sí ẹni tó jẹ́ akẹgbẹ́ rẹ̀ ọlọ́run ọba ó dá wà ó dá dúró ó yùníkì nínú ìròyìn rẹ̀ ó yùníkì lórí pé lórí wípé òun ló yẹ ká ṣèjọsìn fún lónìí kan fi nǹkan mi ti sọ́dọ̀ ọba à ń ròyìn pẹ̀lú àdínkù bẹ́ẹ̀ ni a ń fi ìròyìn rẹ̀ ká fún ẹ̀dọ̀ ọlọ́run eléyìí ni tí mùsùlùmí gbọ́dọ̀ mọ̀ á wóró púpọ̀ lọ́nà ọba mọ́ kò bí bẹ́ẹ̀ òbí kò rẹ̀ sí ẹni tó jẹ́ akẹgbẹ́ rẹ̀ òun ló dìsáàbù fún sọ fún wọn wípé aláhu ahad ọlọ́run ọba ọba sóní níbi ìròyìn rẹ̀ níbi orúkọ rẹ̀ níbi ìdẹ́ta níbi ìjẹ́ni tó ṣe pé yẹ ká máa ṣèjọ́sìn fún èèyàn kan gbọ́rọ̀ bá pín Allahu Samad òun náà ni ọba tó ṣe wípé gbogbo wa gbọ́dọ̀ mọ ronú kan lam yalid kò bímọ walam yulad walam yakul lahu kufuwan ahad bẹ́ẹ̀ lẹ́ni kò bí kò rẹ̀ sẹ́ni tó ṣe kó jẹ́ akẹgbẹ́ rẹ̀ súra yìí bó ṣe kúrú tó yìí ó ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a gbọ́dọ̀ dúlé lórí ẹ̀ ẹni tí yóò bá ti kùnà nínú àwọn nǹkan tá a kàkalẹ̀ irú èèyàn bẹ́ẹ̀ ntọ́lọ́wọ́ bá sọ pé wà lákòmọ́lì wẹ́ẹ̀lú mi máa tẹ̀sí fún ègbé kó máa bá yín níbi àwọn nǹkan tẹ̀ fi ń ròyìn ọlọ́wọ́ bá tó jẹ́ nǹkan àdínkù tó jẹ́ nǹkan yẹpẹrẹ so mùsùlùmí gbọ́dọ̀ gbọ́ eléyìí tó pàtàkì púpọ̀ ni a gbọ́dọ̀ jòkó láti kọ́ ìmọ̀ ń pẹ́ ẹ̀sìn láti wá ìmọ̀ ń pẹ́ ẹ̀sìn adẹ́gbọ́dọ̀ gbìyànjú àti máa mú àwọn nǹkan tí a bá ń kọ́ agbọ́dọ̀ gbìyànjú àti máa mú lò eléyìí jẹ́ nǹkan tí ó pàtàkì abẹ́lẹ́wọ̀n subhanahu wa ta'ala èyí tí abára wa sọ iná kọlọmọ pẹ̀lú kó wúlò fún ẹnì kọ̀ọ̀kan tọ́lọ́mọba kó ṣe àtúnṣe ọ̀rọ̀ ẹnì kọ̀ọ̀kan wa kó ṣàánú wa kó ṣe àforíjì fún wa kó fi ẹsẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa nílẹ̀ sí ojú ọ̀nà rẹ̀ wa sallallahu ala nabiyyina muhammadin wa alihi wa sahbihi ajma'in سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت الله وأتوب إليك Thank you.